بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين وقوف ونوم سبحانه وتعالى أطلع لكم كلاب لكم ونفنش الله محمد صلى الله عليه وآله وسلم والدرس وتنيش في العلوم مسائل الجاهلية يتيم ما ولني الشيخ المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى تبيش يا لما نفعني láti tara wáyé láwọn ìjá ẹ̀sùn láti ṣe àtúnṣe àwọn tó ti bàjẹ́ nínú ọ̀rọ̀ àjọ́kan wa tó ní ṣe pẹ̀lú lówó wa tó dáwàá àyè máa gbẹ lórí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní ọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń sin àwọn ẹni eré níbi iṣẹ́ ìjọsìn wọn àwọn tí wọ́n ń mú àwọn ẹni eré lórogún pẹ̀lú ọlọ́run ọba níbi àdúrà tí wọ́n ń ṣe níbi ìpa nǹkan wọn tí wọ́n ń pa níbi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdámọ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn léèkó já sí pé látara ìmọ̀ta látara ìyétó wọ́n rò pé dandan ni káwọn nílágbàtà kan láàrin àwọn àtúnú ọba tó dáhùn a ti ṣàlàyé ọ̀rọ̀ wa débi àlàyé títúmọ̀ la ilaha illallah tí ń jáde níbi ọ̀rọ̀ ọmọ ọba tọ́lọ̀ sọ wípé a'udhu billahi فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى lábẹ́ si sán àlàáfà gbogbo ẹni tó bá yà kèfèrí sí àtọ̀ọ̀bùt nínú àwọn ọ̀kan tí ń jẹ́ tọ̀ọ̀bùt òun làwọn òòṣà táwọn èèyàn ń bọ lẹ́yìn ọlọ́run nínú àwọn ọ̀kan tí ń jẹ́ tọ̀ọ̀bùt náà ni gbogbo ẹrú sí ọlọ́run ọba tó bá tí yìí fi ṣe sí rẹ̀ sọ wípé ẹ máa sì ní nínú ọ̀rọ̀ sísọ rẹ̀ ìgbéra rẹ̀ lọ́rọ̀ fáwọn èèyàn níbi ìwà wúwo gbogbo orú àwọn tí bá ń wúwo àwọn yìí tọ̀gbọ́tù ni wọ́n ń tayọ àrà ni wọ́n torí kẹ́nu àlá tí wọ́n ní pé kí wọ́n jẹ́ fọ́nà ọmọ tó dá wọn ìjọ kíkọ́ tá a bá ti wọ́n rí mú ẹ̀dá tí ń pàtó mọ́ra kóun ní agbára bí ọlọ́run òun lè ṣe bí ọlọ́run bá tó dáa ilé níbẹ̀ ti tàn owó tì. ìjọba tá a bá nínú ẹ̀dá tọ́lọ́run bá dá táwọn èèyàn ń lo ṣíṣẹ́ ìjọsìn kan tí wọ́n ń wáyé fún tí wọ́n ń bẹ̀rù rẹ̀ tí ó sì lè takò wọ́n lé lórí pé ń ìṣe fún mi yé mi kọ́ mo ní. àwọn ẹ̀tọ́ wọ̀nyí Allah subhanahu wa ta'ala ló ní ẹ gbé fún mi má irú ẹni yẹn náà ti tàn owó tako gbogbo tí máa ń jẹ́ tọ̀ owó tó sì nígbàgbọ́ pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba tó dáa irú ẹni bẹ́ẹ̀ ló ti di okùn tó yí tí èyí já irú ẹni bẹ́ẹ̀ ló ti di mú inú ẹ̀sìn yìí. ń sí pé la ilaha illallah mukawinatun min nafyin wa ithbat bẹ́ẹ̀ bá ní la ilaha illallah nínú gbólóhùn ọ̀rọ̀ nǹkan méjì ìsìláàmù wọn ti lọ́dọ̀ onítọ̀hún ní nǹkan méjèèjì náà bá ti dúró lára iṣẹ́ ìjọsìn yàn ìbá máa pààrọ̀ gbólóhùn yìí ní gbagba kó pààrà rẹ̀ nígbà ẹgbẹ̀rún oníwúrò fún wájú ọlọ́run ti rẹ̀ kó máa. nǹkan àkọ́kọ́ òun ni pé gbogbo tí bá ń jẹ́ ẹran tọ́nà ọba dẹ́lẹ́dẹ́ táwọn yẹn bá ń dojú sẹ́ ìjọsìn kan ó takò ó jẹ́ gini ó jódò ni ó jẹ́ apata ni ó jókè ni ó jẹ́ ẹ̀dá èèyàn ni ó jẹ́ ẹ̀dá màláìkà ni gbogbo ohun tí àwọn èèyàn bá ń dojú iṣẹ́ ìjọsìn kọ láyé kéèyàn takò nǹkan yẹn bẹ́ẹ̀ bá ti wá takò nǹkan yẹn tó ń sọ lọ́run ìwọ ìjọlọ́run kí n wá fi kó sára ọlọ́run àdàbúwá alẹ́sìgbàtì méjèèjì ò ṣe é kó papọ̀ kó ló takò gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá kí wọ́n jọlọ́run. kó wá lóru tán gbọ́dọ̀ náà jọ lọ́rùn méjèèjì ò sí sí papọ̀ لذلك هذه الكلمة لا يوجد فيها النفي المطلق كما لا يوجد فيها الإثبات المطلق بل النفي فيها مقيد كما أن الإثبات فيها مقيد ṣùgbọ́n ìyẹn bá ti ń nẹgẹ́tì gbogbo tí bá ń jẹ́ iṣẹ́ ìjọsìn kúrò lára àwọn nǹkan tọ́lọ́ wọn bá dá dẹ́dẹ́ ní àwọn iṣẹ́ ìjọsìn yẹn kí ẹ̀ fi hására ọlọ́run bá tún dá wọn. orígun méjèèjì yẹn gbọ́dọ̀ gbé níbi láìláha ìlọ́gbọ́n láìláha gbogbo tí àwọn yẹn bá ń wáyé fún lẹ́yìn ọlọ́run ń wò lẹ́tọ̀ọ́ kásì ìlọ́gbọ́ àwọn ìjọsìn táwọn yẹn bá ń gbé fún àwọn nǹkan yẹn ọlọ́run bá nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká fún ádàwọ̀ ìfúrájì. kasi ṣe na ìjọsìn wa fọ́nà ọba nìkan ká sì gbé iṣẹ́ ìjọsìn wa kú gbogbo ìlà tó lọ bàdà èyí tí jẹ́ láyé láàbà yìí lọ́wọ́ ọ̀rọ̀ yìí nìkan tó fi pé ẹni bá wí ogóró ni kò tún gbọ́dọ̀ máa wájú kẹmí lẹ́yìn ọlọ́run kò tún gbọ́dọ̀ máa bẹ̀rù kẹmí lẹ́yìn ọlọ́run agbára gbogbo ohun tí àwọn èèyàn bá láwọn ń pè lọ́lọ́run láyé ní kọ̀ọ̀kan ní gbangba rẹ̀ ó gbọ́dọ̀ ṣàfihàn rẹ̀ wípé ìgbàgbọ́ gbogbo ohun táwọn bá ń wá ní láyé wípé e bẹ́ẹ̀ bá fi tí wọ́n ṣe wọ́n lè jáyẹ́wọ́ ní láìlá wọ́n lè pé pọ́ùn mú yọ wọn wọ́n lè pé kójú mú rọ̀ wá ní kọ̀ọ̀kan rẹ̀ ní gbangba rẹ̀ ó gbọ́dọ̀ ṣàfihàn wípé gbogbo ohun tẹ́yìn wá ìfún mi lọ́dọ̀ tèmi bákan lè wá wájú ọlọ́run wọn ò lè يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب أطلب الله تهات tó sì clear dáadáa tí Allah subhanahu wa ta'ala fi lélẹ̀ nínú Qur'an ọlọ́ni ọmọ ẹ̀dẹ́yìn apẹ́rẹ́ rèé ẹtẹ́ tí yín bẹ̀rẹ̀ jẹ́ kí ẹtẹ́ sì kẹ́ gbọ́ yé fàsítánì ẹ̀rọ̀là ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àlàyé ló kún kẹ́kẹ́ sínú àpẹẹrẹ náà inna alladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaba gbogbo àwọn ẹ̀dá tẹ̀ ń képe lẹ́yìn ọlọ́run n ò lè dẹ́ sísìn àwọn odò tẹ́ ń bọ àwọn igi tẹ́ ń wárí fún àwọn òkè tẹ́ ń sá lọ sọ́dọ̀ rẹ̀ ìran ọmọ ẹ̀dá èèyàn tẹ́ ń bọ torí kó jáde bí ọlọ́run bí nǹkan bá ti ní pábà lóko rẹ̀ lẹ́dà gbogbo àwọn wòlíì ní àwọn ṣẹ́kù ní ọ̀dọ̀ ìtẹ́jọ́ ń súnfí tó ṣe pé kò sí tó kò ṣẹlẹ̀ sí ní ọkọ̀ ọ̀nà ẹlẹ́màdá bó ti kí nǹkan lágbára tó bẹ̀ bá ti kàn sẹ́yìn sáré wọn ọkàn yóò balẹ̀ tẹ́ẹ̀bá ti lọ kọsẹ̀ lọ́nà tí wọ́n bẹ láyé inú wọn ẹgbẹ̀ bí bùkátà yóò bí yá gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí lẹ́yìn yẹ kúròkù òògùn bá a bá wọn la wíṣítẹ̀ máa rí òla kí gbogbo wọn pa agbára wọn pọ̀ àwọn tí wọ́n lágbára omi inú wọn àwọn tí wọ́n lágbára wọn afẹ́fẹ́ inú wọn àwọn tí wọ́n lágbára òkè inú wọn àwọn tí wọ́n lágbára tìmọ́ inú wọn kí ẹsẹsẹ yẹn wá rè wà ìyẹ sílùú mọ̀tò bá mi ṣe à tágbàgbà náà àwọn alágbára wọ̀nyí èyí tẹ̀ ń gbẹ́gbẹ́ àwọn ọmọ láyé àwọn ọmọ ọ̀dọ̀ wọn yìí pé tí wọ́n bá fẹ́ kú ṣẹlẹ̀ ní sàmìlẹ̀ ní ṣẹlẹ̀ ní tí wọ́n bá fẹ́ kú ṣẹlẹ̀ lókè ìpè láyé ní ṣẹlẹ̀ àbẹ́rẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàkiri tí ń jẹ́ ìlú gbogbo ẹnu ìyìn tí wọ́n bá fẹ́ lọ́lọ́run bá fẹ́ ìjọ tí wọ́n tí ìdé láyé tọ́nà ò tí dáa sọ́nà ò rán fẹ́ tó wù ní fa'ẹ́rù ní máa yìí ìdẹ̀ yẹ́fọ́ ẹnu máa yẹ ṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní ó bá ṣe yóò wù kì í ṣe fífẹ́ ẹ̀dá kan nínú ẹ̀dá tọ́nà ọmọ bá dá ó ní ṣe sọ́nà bí fífẹ́ tọ́lọ́run fífẹ́ tọ́lọ́run ní ṣíwájú lórí fífẹ́ gbogbo ẹ̀dá tọ́nà ọmọ bá dá ìjọba yóò tọ́ bá ti wá rí kanú àwọn ẹ̀dá torí owó tó ní lọ́wọ́ àbágbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìbá àdágbára jẹ́ náà tàbí kò tó ní àbáṣe tí ń bẹ lọ́wọ́ rẹ̀ káwá wò pé àwọn wọ̀nyí èyí tí wọ́n bá faramọ́ náà ló ti dènà kọ́lọ̀ ń faramọ́ à ń fi àwọn ohun kéwé pẹ̀lú ọlọ́run ọba nìyẹn unconsciously kódà bá àsọkọ́lọ́run ọba ni wọ́n torí bẹ́ẹ̀ jẹ́mọ́ mùsùlùmí gbogbo tí bá ń já wọn alágbára wọn pọ̀ kí wọ́n dẹ̀ sísun lásán ń lè rí dá bẹ́ẹ̀ sì bá wọn kankan lọ́wọ́ wọn mú tí wọ́n mú lọ́wọ́ láì ṣàkèlú mi wọn lè rí nǹkan jẹ́gbà padà lọ́wọ́ kí ogun wọn dágbára wọn jọ tí n mú oúnjẹ níwájú kan wọn kálá wọn àtẹ̀tí gbá wágbára ayé kiri àtàwọn ayé tẹ̀yìn wágbára ọlọ́dọ̀ wọn ọ̀lẹ́gbá sáré lóko wájẹ́ ọlẹ́ni gbogbo ẹ̀dá tó bá ti já sí pé ikú gbọ́dọ̀ kẹ́yìn rẹ̀ láyé ọlẹ́ni gbogbo ẹ̀dá tẹ́ bá ti lè tọ̀kùlẹ̀ rẹ̀ títí láyé tó jẹ́ àwọn obìnrin ló bí tó jẹ́ àwọn ọkùnrin ní jẹ́ bàbá rẹ̀ a ti mọ̀ pé ọ̀lẹ́ni o sòtò nígbà mùsùlùmí a gbọ́dọ̀ sí èéfín lẹ́sẹ̀ ìjọsìn wa fún ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nìkan gbogbo tí wọ́n fi kó wọ́n tó máa fi sáré máa sọ mọ́nú ṣọ́ọ̀bù yìí rí mọ́nú ilé gba ilé ìkórè sọ̀rọ̀ sẹ́nu kó fi bóbìnrin sọ̀rọ̀ tó rẹ́ lórí ògbò pé wà ìbọn náà nìyẹn a lè ṣe gbogbo ìfẹ́ lásán ni wo obìnrin tó wo kọ́kọ́ rẹ̀ òfẹ́ràn rẹ̀ dáadáa látara ìwà tó kù díẹ̀ káàtó tó wù lódẹ̀dẹ̀ ó sì gbọ́n kírun tó ń ti bẹ̀wò rẹ̀ dọ́rọ̀ sọ́rọ̀ kó tún ọ ṣe níwà kó wá fìfẹ́ rẹ sẹ́ni ọkọ rẹ ló wá gba ló ti ń tọ̀ ń lọ wọ́n fún wọn ní nǹkan ń lò lóògùn fẹ́ ànábì yìí já náà o ìnà tí wà lẹ́tà wà ṣíríkẹ wà tàmá imá ṣírìkùn ó ṣẹlọ ló já wà bẹ́ẹ̀ gbogbo tí bá ń tẹ̀ǹtẹ̀ lóògùn fẹ́ tí ọkùnrin ń dẹ ọdẹ rẹ̀ fóbìnrin àbí obìnrin náà ń dọdọ rẹ̀ fọkùnrin àti tí ń jẹ́ pàwọ́ àtolóńdè ó ń ṣe ọlọ́run ló là mọ́lẹ̀ fún wa wípé ẹ̀bọ ni gbogbo rẹ̀ ìtòbí jẹ́bọ ní pé ẹni tí ń ṣoògùn fẹ́ sẹ́yìn ṣé táwọn àjẹnú kan náà níbẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ń ṣe ẹni ẹ sòkò bí agbára kọ́kọ́ ló nífẹ̀ẹ́ mi agbára kíyàwó mi nífẹ̀ẹ́ mi kò gbé kó sọ́dọ̀ ọlọ́run ọba tó dá àwọn méjèèjì máa ó gbé kó sára ṣàìtọ́nù tí wọ́n fi pamọ́ sára ọ̀gùn tí wọ́n fún un àbí ti délé ìwòsàn rí kí wọ́n ní kí ń dààmú rẹ̀ ọkọ̀ mi ò fẹ́ràn nínú mo sì ń wá tablet kan tẹ́ fún mi tó já pé tí n bá ti lè mú wọlé tọkọ mi bá ti lo ìfẹ́ yóò bọ̀ lójú mi so pé dókítà sọ fún ọ wípé ah, àwa ẹ̀ ṣe yún bí mo kò ṣeé ṣe torí kò jọ orí fífọ́ kò jẹ̀dọ̀ rírìn kò sì jọ ibà ìṣesí kẹni tá a lè fojú rí tó já sí ọlọ́run subhanahu wa ta'ala olè kí ló ní kápá lórí. bákan náà lára tí la ilaha illallah tó ó ní pé agbọ́dọ̀ sí ìjọsìn nínú Islam àti kó já sí tọ́lọ́ ọ̀la nìkan láti fún. má fi irun kíkì rẹ ìgbàwẹ̀ rẹ ìṣedáadáa rẹ ìsọ̀rọ̀ ọlọ́run bá rẹ wọ́n fi wójú rẹ lómi ìtọ́jú tọ́lọ́run bá lọ wọ́n fi wẹ́yìn ayé wọ́n fi wá sísọ ọ̀rọ̀ rẹ dáadáa lọ́dọ̀ àwọn èèyàn torí pé tó bá hàn sáwọn èèyàn làwọn èèyàn ń sọ ẹlòmíràn sì ń sọ dáadáa ń pa rẹ náà rèé kèsì fẹ́ràn rẹ títàbùsí ní ló ń jẹ́ síbẹ̀ tí bá ń ṣiṣẹ́ ìjọsìn fọ́lọ́run kì í wẹ ẹtí ń bù kì í sì wẹ ẹtí ń yìn bẹ́ẹ̀ tó bá ń bú bá bú yóò gbà fọ́lọ́run bẹ́ẹ̀ tó bá yìn báyìí kò ní torí rẹ̀ yàyọ̀ kọ̀rọ̀ kó wá wo pé ẹ̀rí kan báyìí àwọn èèyàn gan gbà wípé àṣẹ tọ́lọ́run ẹ̀rí mo ṣe ń ṣàdúrà fún wa lórí ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀rí bá ti bá ń síláṣí tá à ń kó pariwo ibi láàrin jàmáà nínú ìlú ẹgbẹ́ àwọn ti rí pẹ́ nílé ni wá gbọ̀dọ̀gbẹ̀ ti jẹ lórí ẹ̀ gbogbo sí ẹ̀dọ́sìn rẹ̀ kó máa jẹ́ lillahi wahda títorí ọlọ́run bá nìkan ni bákan náà Allah subhanahu wa ta'ala kò ní gba gbogbo sí ẹ̀dọ́sìn kan tí àdáadáa rẹ̀ bá ń bẹ nínú rẹ̀ tí ìyapa ìlànà ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó bá ń bẹ ń bẹ man 'amila 'amalan laysa 'alayhi amruna fahuwa radd gbogbo ẹni yóò tó bá ṣiṣẹ́ kan nínú iṣẹ́ ẹ̀sìn yìí tí ò bá ti sí yọ̀ǹda ọ̀rọ̀ àwọn ọlọ́run lé lórí آدم سبب فالفنتنين من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد gbogbo ẹni tó bá mú nǹkan tuntun wá náà àlámọ̀rí ẹ̀sìn wa yìí tí èyí sára rẹ̀ àná Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ̀ wọn bá fi ṣe ẹ̀sìn náà rán olówó subhanahu wa ta'ala kò ní gbọ́rọ̀ onítọ̀hún. níjà sí dáàmú sọ méjì ní sẹ́ẹ̀jọ́sìn wa a máa sọ sí torí tọ́lọ́wọ́ a sì máa ń sọ kásẹ̀ in a prophetic mechanism ìlànà tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ń là kalẹ̀ gẹ́lẹ́ kíkẹ́ fi kírun lẹ́gbẹ̀rẹ̀ wọn fi kírun ìlànà tó ń là kalẹ̀ gẹ́lẹ́ lórí ọ̀rọ̀ àrùn gbígbà lórí ọ̀rọ̀ hajj ṣíṣe lórí ọ̀rọ̀ zaka yíyọ lórí ọ̀rọ̀ àánọ́kọ̀ àníyàwó lórí ọ̀rọ̀ tó lọ́kọ níyàwó yìí náà ọ̀rọ̀ wọn yóò yíra wọn wọ́n fẹ́ pínra wọn yíyà kálàfíà lè jọba ìlànà táwọn ibi gbé kalẹ̀ lẹ́gbọ̀dọ̀ tọ̀ níbi ọ̀rọ̀ iṣẹ́ ìjẹ́ ẹ̀mú yín ọ̀rọ̀ ajé yín ẹ̀mbá ìbára yín sòwò papọ̀ gbogbo àwọn kan wọ̀nyí kò sí tó ń ṣe ńlá sallallahu alaihi wa sallam tó fi ilẹ̀ fún aláìní ṣàlàyé bọ́rọ̀ tó ṣe lọ́wọ́ ṣẹ́ gbogbo ìjọkíjọ tá a bá ti pèrè wọn mùsùlùmí tí àwọn ẹ̀kọ́ ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam tí ò bá ti hàn sí wa lórí àlámọ̀rí ẹ̀sìn wa táàsì ń ṣe náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ń ṣe bárúbarú a ń ṣe ń ṣe wípé sáàmà ṣe náà ni ìròyìn ńlá láti yàn máa kà lórí ẹ̀ níwájú lọ sí àná bó àtàrà lẹ́yìn àyíká mọ̀rọ̀ ọ̀bọ̀ tààrà wọ́n ní وهذه المسألة التي تفرق الناس لأجلها بين مسلم وكافر wọ́n ní ọ̀rọ̀ àkídà yìí ọ̀rọ̀ ó já sí pé bàbá aláṣàdúà táwọn wá ràn lọ́wọ́ àní máa wáwọn ẹni ire papọ̀ mọ́ ọlọ́run níbi tágbára wọn ò ká àní gbé wọn ṣe sípò ọlọ́run àní fún wọn kíkẹ́ pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ ta ọ̀rọ̀ ìdí tìtorí rẹ̀ làwọn èèyàn ṣe fán tí wọ́n ṣe pín táwọn ẹni tó jẹ́ mùsùlùmí á sì lẹ́ni tó jẹ́ káàrà lórí ayọ́ṣẹ́ ńlọ sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà wọ́n gbàgbọ́ lódodo wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ wọ́n ṣe ẹ̀sìn wọn lọ́sùn fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwọn ilé ìrìn ní òdodo lójú ayé sallallahu alaihi wa alihi kan yapa wa ẹbọ wọn wa kẹfìrí wọn àwọn tí ni ìsàmàbàlá ni wọ́n dúró gẹ́gẹ́ bá a ṣe ń rí àwọn níjọ níjọ kèfè ilé yìí náà tí wọ́n ń tako àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ní sá àṣà ìbílẹ̀ àwọn làwọn òwú ta orúkọ ní ẹ̀sìn kò ní káwọn wọ́n sọ̀rọ̀ ìdílé àwọn gbogbo orú àwọn ẹni wọ̀nyí olùyàpọ̀ òjíṣẹ́ ọlọ́run bá wọn kódà àwọn ọmọ sọ́nà àwọn ọ̀rọ̀ wọn kan wọ́n ní wọ́n kẹ̀dẹ́ وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إلا قال مترفوها إن وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́ọ̀bọ̀ wò ránṣẹ́ ìkanṣáájú nínú àwọn ànábì tó ti síwájú nínú abúlé rán wọn ní o tí wọ́n jó lókè lọ àgbójá sí pé àwọn tá a bá dá lọ́lá ní ìlú ni àwọn tá a lágbára tá a ní ká fún nípò ní tí wọ́n mọ̀ sọ ni wípé ẹni tá a bá àwọn baba ńlá wa tí wọ́n ń ṣe lẹ́sìn rèé ìlànà àwọn baba ńlá wa rèé a sì ní fílẹ̀ lórí orí pa wọn náà láti máa jèrè ìtí wọ́n wọn náà nìyẹn. láyé mi Allah subhanahu wa ta'ala وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون ọlọ́run ní bí àwọn apá kan bá sọ fún wọn wípé òfin ọlọ́run ọba rẹ̀ tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún yín ìlànà iṣẹ́ ńlá rẹ̀ lé sallallahu alaihi wasallam tó fi ṣàlàyé ọ̀rẹ̀ sí fún wa òun ni já tẹ̀lé ibi tó nílé wá wà nìyẹn ibi tí mọ̀nà wọn wà nìyẹn òfin ọlọ́ọ̀fin àdáni náà ní mọ́lẹ̀ta fi lòdó lé ayé ìlànà àwọn méjèèjì náà lálẹ́ lò tí láyé fi lè gùn wọn ní ẹ̀dàkẹ́ ẹnu yìí ó ń ta bàtà bàbá wa láṣẹ ó ti tó wa àṣà bàbá wa ti tó wa àníbi revolution ẹ̀kan mọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni kò yé wọn ní o àbàbá ńlá yìí tẹ̀ ń pa yìí ṣé àgbẹ̀ tó ń wò ní mọ̀ ni kò sì yé yín tó ń wò mọ̀ náà wọn ò mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ìmọ̀ nípa bò láti sin ọlọ́run táàrin ọlọ́run bá tẹrù rẹ̀ òfin ní ìbàjẹ́ wọn sáwọn bàbá yìí torí táwọn àníjẹ́ni ní àwọn òní lásìkò táwọn bá ńlá yín ló sẹ̀mí wọ́n lè wọ́n lèyàn tí ó pè wọ́n sínú jíjẹ́ta ọ̀fẹ́d wọ́n lè wọ́n lèyàn tí ó pè wọ́n sínú súnà torí pé wọ́n ti lò sí ní wọn lásìkò yẹn nìyẹn ọlọ́run subhanahu wa ta'ala sì máa ń lòdì sí ìdájọ́ wọn tí ó fi àkókò tó ń pẹ̀lú لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون gbogbo àwọn bàbá ńlá yìí tẹ̀ ń dá ọkọ̀ yìí tó já sí pé tí wọ́n ṣe kú nínú ẹ̀sìn kìí ṣe tọ́nù ọba faraná ìjọ kan ni wọ́n tó ti síwájú ilé ṣe ṣe kó já sí pé ní táwọn bá ń sọ lẹ́yìn bó bá ṣe kó dé kí ìgbọ́n tí wọn náà gbà tí wọ́n bẹ láyé ó lè ṣe ṣe kí wọ́n gbà fọlọ́run ó lè ṣe ṣe kí wọ́n dúpẹ́ jù sẹ́lẹ̀ fún àlùkí ṣe ọ̀sán ọ̀gbọ́n àwọn àyùsẹ́lẹ̀ tó ẹ̀ lè máa fi lànà tí wọ́n fi jọ́jì òdodo ọ̀rọ̀ ẹ̀yin ti wà nísẹ̀lẹ̀ tó lọ́wọ́ bá ti ṣàánú yín ó gbé ìmọ́lẹ̀ rẹ̀ dìde láàrin yín ó gbófin rẹ̀ dìde láàrin yín tẹ̀fì lórí ayé kó rọrùn bẹ́ẹ̀ sì ní ẹ̀ bá wo dáadáa ìwà afẹ́nú ni èyàn ti ń fi lànà bàbá àtàjọ ìṣúná ẹ̀sìn tùrẹ́lùmí náà dè ní láwọn ọ̀dọ́ ti bá àwọn owó kọ lórí inú ọ̀rọ̀ ẹ̀sìn náà bó ti wẹ́ ṣàlàyé rẹ̀ tó wọn ni wà láì ṣe kùláwọ́lẹ́ òsì bẹ́ẹ̀ láwọn àgbàlagbọ̀ síbẹ̀ láwọn àgbàlagbọ̀ síbẹ̀ láyé ìgbà tí ṣékù lágbáyé yìí ń bẹ láyé àgbà táwọn àgbàlagbà yìí ń bẹ láyé ilé ẹ̀kọ́ kan ni wọ́n ń sùn ilé epo kó ní aga ni wọ́n ń sùn ẹsẹ̀ wọn fi ní káàkiri bó ti wù kọ́yí tí wọ́n bá gbé jìnnà sí tí wọ́n lọ tó ẹsẹ̀ ní wọ́n rí èyí sí lẹ́yìn náà sí ẹ̀mí yẹn ẹ̀yin kọ́lé blọ́ọ̀kì lẹ́nu ẹ̀yin kọ́lé granite ẹ̀yin lẹ́ tiles electrify wọn lẹ́yìn water system wọn ló lẹ́yìn ẹ̀dẹ́gbẹ́sì yìí lọ́dà àwọn ọmọ ẹ̀dìmọ̀ ìdìmọ̀ lẹ́nu tó bá ti wá gbígbé ọ̀rọ̀ ẹ̀sìn ẹwà kó sáré ọ̀rọ̀ bàbá wa nù mọ́ bá sàn bàbá wa jẹ́ o ètí wọ́n ti tọ́jú wọ pàdé ọlọ́run yẹ o ẹ̀dá ìgbẹ́nà ni wọ́n la ilaha illallah àwọn kan wọ̀nyí kò yà gbọ́ yìí pé lábẹ́ ẹ̀fẹ́ ń ló wà èyí ń ṣe lórí ìpàdé ọlọ́run bá ń sẹ́ ìjọsìn kọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ka agbọ́dọ̀ jìnà sí i lẹ́yìn náà ẹwà rí àwọn kan láwùjọta wà ilé nì ó máa kọlù fún wípé ẹ̀yìn gbogbo àwọn ẹlẹ́sìn síra wọn àjọṣe yé gbọdọ̀ wà ń bẹ̀ ìjámọ̀ ìjókòó conferences afẹ́mọ̀ relate àwọn ẹ̀sìn pẹ̀lú ara wọn torí pé àwọn ẹ̀sìn wọ̀nyí ìsísámọ̀lẹ̀ sí gbogbo àwọn ẹ̀sìn wọ̀nyí kódà àwọn kan nígboyà nù wọn wọ́n ní àlè Yahuda àti Nasara wọ́n ṣe kèfèrí o wọ́n pè wọ́n kèfèrí o lẹ́sìn náà ni wọ́n wọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wallahi ma anzala Allahu biha min sultan Allah subhanahu wa ta'ala sọ kalẹ̀ náà sí wọn torí pé ó pèpè yí láti kò táwà yìí ó fẹ́ wá kó parọ́bá tí jẹ́ àlùwà ẹlẹ́wà ìbàrọ̀ nínú ẹ̀sìn ìpìlẹ̀ ní pé gbogbo àwọn àlẹ́bí ọlọ́run máa ń kánú ilẹ̀ ọ̀sìn gbogbo àwọn àlẹ́bí ọlọ́run pátá bẹ̀rẹ̀ láti ní ẹ̀lẹ́bí Adam alayhi salam ó fi dúró ẹni ìkẹyìn Muhammad abdullah alayhi salatu wassalam jami'an kò sí tí wọ́n gbé wálé ayé tó ju islam lọ kò sí tí wọ́n gbé wálé ayé tó ju islam lọ wọn ò polówó kẹ́kẹ́ fún gbogbo ẹ̀dá ìlú tàwáhìdì lọ kò sí kẹ́nu àwọn òjíṣẹ́ ọlọ́run náà ànẹ́bí ọlọ́run tí wọ́n ń ké sáwọn èèyàn rẹ̀ wípé ẹ̀mú mi lọ́lọ́run ọba ẹgbẹ́ ìjọsìn ọlọ́run bá fún mi ẹ fún mi níwọ̀ ọlọ́run kò tó kún ò tó bẹ̀ kí wọ́n sọ bẹ́ẹ̀ tó dáhùn kí wọ́n dára wọn àwọn kí wọ́n dá yín ebi ń pa wọ́n sẹ́ńpà yín náà lẹ́yìn náà bá yípa àwọn náà yíyó ìtó níyàwó níyàwó wọn bí máa ń wọn ọlọ́ àwọn ara bí wọn bí ọlọ́ àwọn ara níyàwó bí ebi àwọn ọmọ akọ náà bá bí kódà kò sí tòtí fi láyé rẹ̀ nù wọn èyí tí ó sì tí ìkú nù wọn tọ́lọ̀ ń gbé fò lọ́jọ́ sọ́wọ́n lọ́dọ̀ ara rẹ̀ náà ní padà bọ̀ wá láyé tí wà kú tí wọ́n sì sí láyé ọlọ́ àwọn wa kú bí kò sí nínú ìṣe tí àwọn àníbi ọlọ́run kí wọ́n pe àwọn ìlọ́bi kí wọ́n máa sin àwọn lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n láti wá lẹ́yìn nítorí gbogbo tí ń jẹ́ religious of the earth àwọn fẹ́ unity so gbogbo ẹ̀ kankan náà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sì kẹta gbogbo ẹ̀ sì kẹta ètò yẹ kó wá ní pé gbogbo tí ń jẹ́sìn lórílẹ̀ láyé ló ní ọ̀nà ìgbàsẹ̀sẹ̀ oníkálù tí kò wá sì máa ṣe ti ṣe àmọ́ká wá pàtó mọ́ra torí pé náà àwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ni táwọn kan ń gbé tí wọ́n ń gbẹ́rù rẹ̀ lẹ́nu tí wọ́n sì ń ní owó ribiribi sí i bẹ́ẹ̀ tí wọ́n ń pè ọ̀pọ̀lọpọ̀ kọ́nfẹ́rẹ́nsì yìí ṣe tí wọ́n pe àwọn sọ pé ọ̀rọ̀ ti dà wọ́n lórí nínú àwọn èèyàn tí wọ́n pè lápá tí wọ́n pè wọ́n sí kọ́nfẹ́rẹ́nsì bẹ́ẹ̀. ilé àti ìkànnì wọn jọ kà ń sọ̀rọ̀ náà professors yẹn ó ṣàlàyé gbogbo rẹ̀ mọ́nàmọ́ná ní kò sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀sìn yìí ní ọlọ́run nìkan náà là ń pè mo sì láì dé ìmọ̀ àbá ní aláṣẹ ló kíláàsì mo ní àbí question Can you please marry your daughter to me? Oh, no, no, no, no, no, no, not, not to that extent. Ah. Èwo ti tara wa? Ìgbà ní kankan náà ni gbogbo rẹ̀. Mo sì lọ fún mi máa mara obìnrin olóòlè fún mi. Torí pé pàtó kì í ṣe ìṣẹ̀lẹ̀sìn rẹ̀. So ìtara ẹni àwa náà mà. Ìtara ẹni lakum dinukum waliya din. Ìjọ́sọ́ ọba ti máa ń tí ń jẹ́sìn rẹ̀, a sì mọ̀ ní àlàáfíà àbí wọ́n mùsùlùmí mọ̀ tó gbọ́dọ̀ wọn wọ́n ẹ̀sìn ṣẹlẹ̀ mùsùlùmí ìnà ìdáyé wa ìnà ilé ìrọ̀fẹ́ àwọn ọ̀rọ̀ wa burú jù lórí táǹsọ̀ yìí in tí ó kàn wọ́n lábàdá sí jẹ́jẹ́ lẹ́lẹ́sìn ó jókòó fún ara rẹ̀ tí ó mọ̀ sẹ̀sìn rẹ̀ àwọn aláwọ̀ bá kó náà aláwọ̀ bá gbé lárugẹ ìrún tí wọ́n yíwọ́ láti kí àwọn tí wọ́n yíwọ́ láti gbà zakat wọ́n láti yọ ìtútù ẹ̀jẹ̀ pìlẹ̀ gbogbo tí ń jẹ́ ogun mara tó ṣe láàmú ọ̀rọ̀ àkídà yóò ti wó ó ti wó wúwú ẹ̀fẹ̀ tó lọ ṣàánú ìkúlò ṣòmílẹ̀ ìtọ́ mọ̀ tó rí bọ́lé kiri olómọ ìyá lé wọn kiri ẹ̀ń lágbájá tí ìdí kó nùsùlám ẹ̀sọ́ ẹni tí wọ́n sokùn mọ́ lọ́rùn tó kó nùsùlám náà mùsùlùmí ẹ̀sọ́ ẹni náà nínú mùsùlùmí táwọn ti sokùn mọ́ lọ́rùn tó wọ́n wọ́ kó nùsùlám wọn náà kó lọ bá wọn lórí sòro tí ò ó di gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ lóru ó di lé wa tí ló bá káàkiri wọn gbà tẹ́lẹ̀ olùbọ̀ wa sọ̀rọ̀ yóò wà ní àfa àdúrà nìkan náà ní sí kò ló sùdà tó ìṣòro tó ń lé ọ káàkiri ṣé kò sí lọ́nà tiwọn sọ mùsùlùmí láti ẹ̀ òye tí ń dojú ọ̀rọ̀ fún àwọn èèyàn lójú ìtọ́jú mùsùlùmí bá ti lè gbẹ́sẹ̀ rẹ̀ tó dúndùn wípé inna ad-dina 'inda Allahi al-Islam ẹ̀sìn tọ́nà ọba fẹ́ràn gbogbo àwọn ànábì ọlọ́run tọ́nà sí ìjọ sínú Islam yóò kò ní bí sàrà rẹ̀ kọjá mọ́ṣáláṣí yóò dùn olórí Islam gbogbo ṣùgbọ́rọ̀ orí yóò gbà fọlọ́run tó bá tásìkò náà ó sì fàyà fún un à oríire mọ̀ ní o fún mùsùlùmí òdodo tó kú lórí Islam oríire mọ̀ ní o fún mùsùlùmí òdodo tó lù sẹ́mi ayé rẹ̀ níbàámu òfin ọlọ́run tó lù sẹ́mi ayé rẹ̀ níbàámu òfin àná Muhammad sallallahu alaihi wa alihi wasallam jùmọ́ mùsùlùmí ó yẹ ká fúnra síra wa káwọn béèrè kan máa jáde láti mọ ọpọlọ wa síra wa nínú àwọn béèrè yẹn ni wípé limaza ana muslim limaza ana muslim wa kaifa ana amutu wà á dà mùsùlùmù ìbéèrè méjèèjì bàbá lè ní dáhùn fún yóò máa jẹ́ challenge ìsáàmù fún máa bí ara lè ní gbogbo wa kí ló dé gan tó fi jẹ́ mùsùlùmí béèrè àkọ́kọ́ nìyẹn kí ló dé gan tó fi jẹ́ mùsùlùmí why am I a Muslim kí ló túmọ̀ ìjẹ́ mùsùlùmí mi gan kí ló túmọ̀ sí béèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè lẹ́yìn ti wípé bóòlù sí fẹ́ jẹ́ mùsùlùmí pàdé ọlọ́run tí rè ní ikú àbí jẹ́ mùsùlùmí ìbéèrè lẹ́yìn iṣẹ́ láti ń bẹ lábẹ́ méjèèjì torí pọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tó bá ní kó ní fún ìsìlámù gan kò mọ ẹ fẹ́ṣẹ̀ islam ọmọ kan wá sí kábí lọ́dọ̀ wa ó sì jẹ́ ọmọ mùsùlùmí wọ́n ní wọ́n ti ṣe islam ó ní islam ṣe real of peace ìdáhùn yẹn kí ni kí ni jẹ́ islam ó ní islam ní ẹ̀sìn àlàáfíà mo ní lára àwọn characteristics islam nìyẹn definition islam kọ́ nìyẹn lára àwọn ọmọ tí islam bí òun ní àlàáfíà mo kí ni kí ni jẹ́ islam gan gẹ́gẹ́ bí ẹ̀sìn wọ́n ní ó ní sheikh adúlọ́ yìí What is sí yọra rẹ̀ gbà mú torí yóò mọ̀ wọ́n wà wí ẹ̀ẹ́n because alá alá alá lè bí Quran and because. Mm-hmm, ẹni tó wọ ìdílé ìsìlámù náà mùsùlùmí àwọn aláṣẹ ẹ̀kọ́ jù táàmù tí mùsùlùmí gẹ we are being born as muslims so àmọ́ tó ń jẹ́ ìsìlámù gẹ ibi tí yàrá ti ń bẹ láàárín àwọn mùsùlùmí ilẹ̀ áfíríkà àtàwọn mùsùlùmí yóò gbogbo ẹgbẹ́ wọn bá fi lè fún ní gàdá ó sì gàdá sílámù gàdá tí ń jẹ́sìn ní ìkó lójú rẹ̀ ó fún ní sílámù báyìí nínú àwọn ìwé yẹn yóò gbìyànjú láti jẹun ó sì wádìí gbọ́dọ̀ ṣe ń sira àwọn ọgọ́rọ̀ ọdún ń sira orí ẹbọ náà làkúlé lórí àwọn ọmọ eighty years orí ẹbọ náà ni gbò wọn àwọn ṣe plain Islam làwọn ṣe mú o gbogbo Islam ni máa mú kàmọ́ǹkà yẹn sí sí wọn plain Islam àfikọ́ lọ́wọ́ sọ àwọn wa ni kéèyàn máa lo nineteen ninety five years láyé kí wọ́n náà sábẹ̀wò fún tí wà bẹ́ kọ́ ọjọ́ mẹ́ta o a mọ̀ ọ̀rọ̀ àti nìyí o ọlọ́jà rí ní pẹ́ o kó tún máa sọ fẹ́ tó lọ kí n pé dákun ẹ má jìnà sí mi tó bá lè pé kẹta ẹ̀lú fún mi tí mo lè tẹ tẹ́hàn fún mi tí máa mú sẹ́nu pé bàbá tí ń bẹ ní 85 years tí ń bẹ ní 90 tí ń bẹ ní 85 ẹ mọ̀ ọ̀rọ̀ kan bí àwọn ọmọ ilé bá lọ kí kó mọ bí wọ́n lè rí pé oògùn tọ́nìkì dà ẹrẹ́ni fún mi ẹra tí ní kan fún mi ẹgbẹ́ mi náà sọ́pàṣẹ jẹ́ náà nítorí wọ́n mọ̀ ní ti kí wọ́n béèrè nìyẹn tó kí wọ́n tọ́jú àwọn àmọ́ tí bàbá mi béèrè ní wípé at ninety five years old ninety years old ti dàpọ̀ bàbá bá ń gbé wáyé náà lè ń bá hàn ayé ń lé mi à ní ìbéèrè ní bàbá ninety ayé sì ń lé ninety five ayé ń lé láàrin àyè òfò ní ìjà tí pé láti bẹ̀rẹ̀ ayé náà ní tó súnmọ́ ní ìlú àtúntà ẹ̀rẹ́ bàbá ìlú rà ó sì kí ó sì gbà rẹ̀ ó ti lọ hajj lọ kúmà kọ́ọ̀kì dẹ̀rẹ̀ fún gbogbo mùsùlùmí gbogbo àwọn kí wọ́n yí olágbára gan o lásìkò tọ́mọ̀ ẹ̀dá ènìyàn tó ka kú lọ́wọ́ tí ó já sí pé ṣe kúmọ̀ gbẹgbẹ́ ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ó wí ìpàdé ọlọ́run kọ́lọ́ nífà ó wá sí pé tí ó mọ̀ rò lẹ́nu ìjẹ́ ikú tí mo fẹ́ kú ìjẹ́ kí ìsáwọn ọ̀tọ̀ fẹ́ pa mí at age ninety ninety five. Màá ṣe wá rí nìyẹn o. Bọ́pọ̀lọpọ̀ Mùsùlùmí nílẹ̀ Yorùbá bá ṣe rí nìyẹn. Torí báwọn nǹkan wọ̀nyí àgbégbọ́ yé ó ti dàrú wa lójú. Abẹ́rẹ́ wa subhanahu wa ta'ala. Kó ṣàlékún dáadáa rẹ̀ fún wa. Al-mas'alatu تفرق أهل الجاهلية في عباداتهم ودينهم الإمام رحمه الله تعالى مفافن لي أرتني شكلو أرلا كجي نترى معي wọ́n ní ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì nínú àwọn àṣeṣí àwọn ayé ìmọ̀ká nínú àwọn ìwà tí ń ó ní ìpín yẹ́lẹyẹ̀lẹ tí àwọn ẹni ìgbà kan máa ń pín yẹ́lẹyẹ̀lẹ níbi àwọn iṣẹ́ ìjọsìn àti ibi ẹ̀sìn wọn. تفوق أهل الجاهلية في عباداتهم ودينهم ìpín ndị tí àwọn ayé ẹni ìgbà àìmọ̀kan tí wọ́n ń níbi àti ẹjá yí dáadáa àwọn afáàsílẹ̀ àfúrẹ́ mi kù lọ tààrà ìyẹn gbọ́dọ̀ máa bẹ̀rù títóbi ọlọ́run ọba níbi fún wa fi kulli ta'birihim aw fi ha. ta'yiratihim yu'qal fiha wa yufham fiha istidlal al níbi àwọn ogólóòpọ̀ kan tí àwọn afáàsílẹ̀ àbúgbà fi kọ̀ tíra kalẹ̀ máa wípé kùránù náà ni wọ́n sọ lọ́rọ̀ tó fi ṣàlàyé ọ̀rọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin àlẹ́ ìbàdàt wà diyanat àbí ká ní àlẹ́ ìbàdàt wà dìrì àdín gẹ́gẹ́ lẹ́sìn àdín mú lẹ́sìn àlẹ́ ìbàdà ní sẹ́ẹ̀ jọ́sìn tẹ́sìn yẹn kó sínú àlẹ́ ìbàdà òní act of worship àdín òní religion ìyàtọ̀ mẹ́lá ní jésì gbogbo ẹni tí ẹ̀sìn gẹ́gẹ́ bá ti dàrú mọ́ lọ́wọ́ ìbàdá ti ló dàrú mọ́ lọ́wọ́ ṣùgbọ́n kò ṣeé ṣe kí ìbàdá ti yéèyàn kí àdínú wọ́n yéèyàn kò yọ báyìí tó wẹ tó bá gbọ́ tí ń jẹ́ àdínú yẹn tó gbọ́dọ̀ níjọ́ yìí yóò gbọ́ àwọn ṣẹ́ ìjọsìn sí ń bẹ lábẹ́ ẹ̀sìn yẹn àmọ́ gbogbo ẹni tí tí ń jẹ́ sì gan bá ti dàrú mọ́ lọ́wọ́ tó ti gbọ́ yé àwọn ṣẹ́ ìjọsìn sí ń bẹ lábẹ́ ẹ̀sìn yẹn náà behavior àwọn ẹni gbà ẹ̀mọ̀ ká nígbà tí Islam ò tí ì dé wọ́n kún yẹlẹyẹlẹ lábẹ́ tí ń dókò ẹ̀sìn gan ẹ̀sìn eléyìí ẹ̀sìn eléyìí ẹ̀sìn eléyìí ẹ̀sìn eléyìí ẹ̀sìn ti ń bẹ náà lè níná nìyẹn àwọn tí ń bọ̀ sún sún àwọn ń ń bọ ń bọ ń bọ àpáta ń bọ àpáta àwọn gbogbo rẹ̀ náà ó sọ pé ọlọ́run náà ló ráhùn. bẹ́ẹ̀ náà ni irú àwọn wàyí náà ńlá pálá wọ Islam Allah subhanahu wa ta'ala lábẹ́ ọ ẹ máa rí ṣíà lábẹ́ Islam ẹ máa rí ṣíà ẹ máa rí ahmadiyya ẹ máa rí sufi lẹ́sẹ̀ máa rí wọn ní ọ̀nà nìyẹn tó ń pèrè àwọn mùsùlùmí wọn kan wá lọ́wọ́ ní ìgbẹ̀gbẹ́ yìí lẹ́ẹ̀dá fi ṣe lára ìsìlámù kan náà bẹ́ẹ̀ sì máa rí nìyẹn ìgbìyànlẹ̀yẹlẹ ìgbìyànlẹ̀yẹlẹ ìgbìyànlẹ̀yẹlẹ ìsìlámù fara mọ́ bó ti wù lọ́wọ́ ìṣesí àwọn àgbàmọ̀ kan ni hmm? nígbà táwọn lọ Sudan fún ìkẹ́kọ̀ọ́ wa tọ̀ríkọ̀ Tìjàníyà lásán wọ́n pín sí ọ̀nà 50 tẹ̀lé balẹ̀ wọ́n pín sí ọ̀nà àádọ́ta tí ò bá jù bẹ́ẹ̀ lọ ìkọ̀ọ̀kan wọ́n sì uniform tàbí dá wọn mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn tí wọ́n lo green lo green àwọn tí wọ́n lo pupa lo pupa àwọn pupa mọ́ dúdú àwọn kan náà lọ bẹ́ẹ̀ ìkọ̀ọ̀kan wọn ló sì ní sẹ́lẹ̀ntì tí wọ́n sì kú ọmọlẹ́yìn wọn sí lọ́tọ̀ọ̀tọ̀ bó láṣẹ yìí sí ìṣesí àwọn ìgbà ẹ̀mọ̀ kan kìí ṣe sí Islam wa bá mùsùlùmí tó ọ̀rọ̀ yìí náà nínú tá a gbọ́dọ̀ ká ṣàlàyé rẹ̀ ká fúnra síra wa ibo là á ti ń kọ́ sí àwọn ará ìgbà ìmọ̀ kan níbi ẹ̀sìn wọn tá sì ń pèlè ìjọsìn. قال الإمام رحمه الله تعالى تفوق أهل الجاهلية في عباداتهم ودينهم أنهم متفرقون في دينهم كما قال تعالى كل حزب بما لديهم فرحون وكذلك في دنياهم ويرون أن ذلك هو الصواب فأتى بالاجتماع في الدين بقوله شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال تعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء ونهانا عن مشابهاتهم بقوله ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات ونهانا عن التفرط في الدنيا بقوله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì jiri alìmáàmù rahimahullah ta'ala wọ́n ní àwọn ẹni ìgbà àwọn ẹni ayé àgbà wọn wọ́n ní yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wa ọlọ́run bá sọ ilé nínú Qur'an ní gbogbo gbogbo níjọ níjọ ń bẹ kó wa náà ní ó máa lórí. ìtì máa ń bẹ lọ́dọ̀ ẹlòmíì tí ò sínú ẹgbẹ́ tiẹ̀ tí ò sínú ìjọ tiẹ̀ yóò tako ìtì máa ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà ni ó mọ ẹ̀rọ ìkùnrán lé lórí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé wa wọ́n kún yẹlẹyẹlẹ wọ́n sì rí ní pé nǹkan yẹn náà ló dáa òun náà ló tọ́ oníkálukú di tiẹ̀ mu ìyá ẹ̀ mu oníkálukú máa ń ṣe òun náà ní òdodo Allah subhanahu wa ta'ala ó wá oníṣẹ́ ńlá lásẹ̀ sallallahu alaihi wasallam gbé kó mú ìrẹ́pọ̀ wá nú ẹ̀sìn ó mú àṣepapọ̀ wá níbi ẹ̀sìn ká mú fàyẹ́ lẹ́yìn lẹ́yìn nígbà tó Allah subhanahu wa ta'ala ní شرع لكم من الدين ما وصى به نوحا Allah subhanahu wa ta'ala ti ṣe òfin fún nínú ẹ̀sìn èyí òun náà ló sọ àsọọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ fún mọ́ọ̀f wàlẹ́bí àwòháyínà ilé nǹkan náà náà ni ọlọ́run bá ní aránṣẹ́ rẹ̀ fún wọn ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam wọn máa wá sẹ́yìn bí ibrahim wa musa wa isa nǹkan náà yìí náà la sọ àsọọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ fún ibrahim fún musa àti isa kí ni nǹkan náà أن أقيموا الدين ولا تتفرقوا فيه ọlọ́run bá ní ẹgbẹ́ ẹ̀sìn yìí dúró ẹmọ́fàn yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn náà ọ̀kọ́lá tààlà láyé mí olúwa wa tó lára jáde lọ́sọ wípé iná lẹ́dí iná fáwọn ọkùnrin iná hun wákàánù sí ara lẹ́sítẹ́mí hun fi ṣe dájúdájú òwúrẹ́ àwọn tí wọ́n fún ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ tó ti wá di ìjọ ìjọ ìjọ nínú ẹ̀sìn wọn lẹ́sẹ̀ mẹ́rin fi ṣe ìwà ànábì ìbò ìsara wọn níbi kankan ìwà ànábì ìsara wọn àwọn náà sì jọ lẹ́yìn ìwà ànábì. wọn náà ha náà àìní ṣe abáhá ti ní kọ́wọ́lé Allah subhanahu wa ta'ala tún wá fún wa lára ó kọ̀ fún wa ká máa jọ wọn níbi ìṣesí yẹn. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fọ́ ayẹlẹyẹlẹ tí wọ́n sì ya pa inú náà sí wọn lẹ́yìn ìgbà tí àwùjáde ti wá dé wá bá wọn. wọn nà ha náà àìsàfàwò fìfì dúnìyà rẹ kọ́ọ̀lì níbi ọ̀rọ̀ alámàrí ayé gan fún hàn náà wá ká máa pín yẹlẹyẹlẹ ká máa ṣe ṣe tiẹ̀ ṣe tèmi ọlọ́run ní wàá tásìmù rẹ̀ hádẹ́lì láàjẹ̀mí àwọn wàlá àtàfàbọ̀ ọ̀tún ọlọ́run ní ẹbí okùn ọlọ́run ẹgbẹ́ pọ̀ ààrùn fi ọlọ́run bá mú dáadáa lápapọ̀ wọ́n dára tàfàbọ̀ kò ẹ gbọ́dọ̀ ṣẹlẹ́yàmẹ̀yà ẹ gbọ́dọ̀ máa wọ́n wá sétí wí sétí ẹ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ sí kóníkálùkù dọ́mú ìyá rẹ̀ bí gbogbo àwọn ṣiṣẹ́ wọ̀nyí ṣiṣẹ́ àwọn ará ayé ìgbà kan láwọn tí wọ́n jẹ́ ní jàìlíyà ilé lọ́rọ̀ tí àlùmọ́ọ̀mù sọ lórí ọ̀rọ̀ yìí wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé létí ó gbọ́ lásìkò tó pọ̀ torí pé kí ni jẹ́ yàpá ẹ kí ni jẹ́ yàpá ẹnu jẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìgbà náà bóò ni mo sì pín yẹlẹyẹlẹ lábẹ́ ẹ̀sìn wọn tó ti fẹ́ sìn wọn lè ṣẹ̀sìn òótọ́ aṣọ lábẹ́ ìsìláàmù náà tó wá jẹ́ sìn òótọ́ náà kí ni ìfà ìyapa ẹnu kí ni ìfà ìpín yẹlẹyẹlẹ àwọn mùsùlùmí jẹ́ kí lọ́nà àbáyọ lórí ẹ̀ àwọn kan wọ̀nyí a gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ kó yé dáadáa káfíńdé jìnnà sí gbogbo àwọn kan tí bá ń tí bá ba ìgbàgbọ́ wájú wájú ọlọ́run káàbìlì jìnà sí gbogbo ohun tó dùdù bí àkíyàrá tọ́lọ̀ òfin ní ìwà ní mùsùlùmí tó jẹ́ ọmọlẹ́yà lẹ́yìn ìjọ́tọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala kó sọ wá gbọ́ sí tí mo wá lọ tájà síwájú lórí ọ̀rọ̀ kejì yìí aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum wa lisa'il mu'minin innahu huwal ghafurur rahim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk